abala tá a wà báyìí abala lórí títì ẹ lórí títì on the street bẹ́ẹ̀ ni ṣe máa rí lọ́sẹ̀ yìí hmm. orin tí mo mú wa fún ẹ pé lọ́sẹ̀ tó kọjá akọrin òbí ọ̀pọ̀lọpọ̀ yọ níwọ ọmọ orin yẹn ah, ẹ̀yin tèmi nílé hmm. ṣe rí káyọ̀tẹ̀rẹ̀ kúrò ọ̀pọ̀lọpọ̀ àwọn orin tá a máa ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn orin míì wọ́n ti bí wa nígbà tí orin àwọn kan adébá àwọn kan Eh, láwọn ìgbà tí wọ́n bí wọn lọ́sì kéré ni wọ́n ń gbórin àwọn kan bí àwọn bàbá wa àsìkò táwọn wà láyé tí wọ́n sì wà léwe ni orin yẹn ni oṣù kìíní ni ó trend àmọ́ àwọn orin di àsìkò tí mò ń sọ yìí àwọn èèyàn ṣì ń gbọ́ àwọn orin tó ń pè ní evergreen òun nìyẹn mo ṣe máa ń lọ́pọ̀lọpọ̀ máa ń bá àwọn olórin wa sọ̀rọ̀ máa ń bi wọ́n pé òkè àwọn orin tẹ̀ ń kọ́ ní sí ǹjẹ́ yìí ti ẹ̀rí orin ọdún mẹ́wàá ogún ọdún síwájú sí pé orin ó sì máa wà á ṣe é gbọ́ fún àwọn tí wọ́n ti bí àbáwọn tí wọ́n ṣe kí ni tí wọ́n sì ń bọ̀ lẹ́yìn wa torí lọ́pọ̀ ìgbà bá ń kọ gbà mí ẹ̀ eh, á máa wò pé orin tí mo fẹ́ kọ orin ìṣó lọ́jọ́ iwájú ìyẹn ni fẹ́yìn táwọn pé ah, olórin ni mí kó máa kí ni kó máa rókì lọ́kàn ìṣe bá rí lọ́sẹ̀ yìí hmm, orin tí mo ní fún wa orin máa kọ́ máa kọ́ orin dé àárín ẹ parí orin yẹn ẹ tó wá sọ orúkọ ẹni tí ó kọ orin yìí ó yá ṣe ti rẹ́dì àwọn kan sọ pé Bímbọ́ máa ṣòjòrò àwọn tábà ní nǹkan ẹ má wò ó sọ fún táwọn máa ṣe ẹ lọ sórí ẹ kọ mú fóònù yín kẹ ṣe fídíò pé ẹ ń kọ orin ẹ kọ parí kẹdẹ kọ kẹ dárúkọ olórin tí ó kọ orin yìí kẹ wá post sórí Instagram kẹ tag at Orisun TV àti pé kẹ tún tag èmi náà at Madiba màá rí ẹ má wọrí mm, ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ o àbá mọ́ mo lè sọ pé ó yá ọ̀sẹ̀ tó ń bọ̀ o ẹ̀bùn wà ńlẹ̀ fún ẹ̀yin tèmi bí èèyàn mẹ́wàá ni àbí èèyàn ogún tó máa jẹ látọwọ́ ẹni tó bá máa fún wa ní ẹ̀bùn àbí látọwọ́ Bímbọ́ náà ni ẹ má lọ ro mo lè <laughs> ó lè ṣẹlẹ̀ ó yá orin náà rè bí pẹ́pẹ́ yẹn máa jòkúta omi ni ó fi ṣú ìpọ̀rí ọjọ́ òun kan dọ̀bẹ́kù ni mo wá mo ṣe rí mò ń gbọ́ mò ń gbọ́ string orin yẹn létí mi ó wá tẹ̀lé ee ẹ ká wà ó tí wọ́n mọ orin dáadáa ẹ ká lọ sórí títì ká lọ gbọ́ báwọn èèyàn ṣe máa kọrin à ń bọ̀. omi ni pé ó ti dàṣà wọn ó ti dìwà wọn ẹ má ṣe gbẹ́kẹ̀lé wọn o ọ̀dàlẹ̀ ni wọ́n ẹ má ṣe gbẹ́kẹ̀lé wọn o ọ̀dàlẹ̀. káyọ̀dé fàṣọlá. ẹ má ṣe gbára lé wọn ọ̀dàlẹ̀ ni wọ́n ẹ má ṣe gbọ́kàn wọn o òun ò da Ebenezer Obey. ẹ má ṣe gbára lé wọn ọ̀dàlẹ̀ ni wọ́n Ebenezer Obey. omi ni ó fi ṣu ẹ má ṣe gbára lé wọn ọ̀dàlẹ̀ ni wọ́n ẹ má ṣe gbẹ́kẹ̀lé wọn o wọn ò da. Káyọ̀dé Fáṣọlá ni. àgbà lẹ́tì ọmọdé làwọ̀ ẹ́ kò lè yé wọn o ẹ́. Ah, mo ti jẹ́ ijó mo ń fi jó sí i ó dùn pé mi ló ní gángan lẹ́gbẹ̀ẹ́ mi báyìí bíkọ́ tí ẹ rí kan àti bóyá kíbọ̀dì kan yìí ló wọn kàn máa fún mi ní àwọn orin yẹn. ah olúwa o ah, àwọn bàbá wa ti kọrin ah, bàbá mi Káyọ̀dé Fáṣọlá iṣẹ́ lọ ṣe ká má parọ́ orin tẹ bá ń gbọ́ fully pack tí máa ń gbọ́ mọ́ mi kí n kàn máa gbọ́ kí n máa tún gbọ́ kí n máa tún gbọ́ lọ orin yìí gùn o àwọn kan máa ní à ah, Bímbò mọ̀ dáadáa ẹ má ṣe gbára lé wọn ọ̀dàlẹ̀ ni wọ́n á ẹ má ṣe gbẹ̀yìn lé wọn o wọn ò dáa ṣé kí n tún continue àwọn kan tí bá mi kọ́ lọ ẹ bá bá mi kọ́ hmm, èmi náà mọ̀ kí ló ṣẹlẹ̀ gangan àìsàn àbíyà bá ń gbọ́ àìsàn àbíyà kì í tún jó díẹ̀ sí i yéè mímbọ̀ ojú ẹ̀dá ó ti di wá wọn ee ó ti di ṣé wọn ee ó ti dẹjẹ wọn ó dẹ̀ ti mọ́ wọn lára ẹ má ṣe gbára lé wọn ọ̀dàlẹ̀ ni wọ́n á. Ah! ẹ mọ ṣe gbẹ̀yìn lé wọn wọn ò dáa ó yá kòtò ré gégélé ré o gángan yẹn dà olúwa o yéè ẹ bí mo ṣe ra mu àwọn orin báyìí máa mújọ yẹn lẹ́gbẹ̀gbẹ̀ ni tẹ bá gbọ́ lẹ́gbẹ̀gbẹ̀ òun rè lẹ́gbẹ̀gbẹ̀ báyìí ẹ mú lọ báyìí ẹ tì mú lọ báyìí orin àwọn àgbà ni àmọ́ àwọn orin tẹ bá ń gbọ́ evergreen songs wọ́n kọ́ adẹ̀ ṣì ń gbọ́ in short a máa gbọ́ a máa gbọ́ a máa gbọ́ lọ́nà ọ̀pọ̀lọpọ̀ yọ ní òtí ẹ̀rọ ti orin ẹlòmíín mọ̀ kò mọ̀ tán àmọ́ ọmọ kan bí mo ṣe kọ́ tí mo ti tò lẹ́ẹ̀ nísìn ẹ ti rántí ẹlòmíín dẹ̀rẹ̀ ó mọ̀ orin àmọ́ kò mọ̀ ẹni tó kọ bá mi káyọ̀dé fàṣọlá ni wọ́n kọ orin yìí bí pẹ́pẹ́yẹ bá jẹ òkúta ẹ wo orin pọ̀ ogun ó dára ó dára ó dára ó ó dára ó dára ó dára ó. Eh, ah, bí kí n máa kọrin lọ ni olú ah, orin lásán eh, bàmí kọ́ èdè Fáṣọlá ìṣẹ̀lẹ̀ ṣe ẹ̀kú iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ni ò rántí èmi mà ní àmúdẹ̀mú orin yẹn o ẹ̀rí pé èmi gan Bímbọ́ ah, mo gara kọ́ọ̀dù mo mọ̀ ẹ̀rí pé mo mọ̀ mo mọ̀ tán tàbá gbọ́ wọ́n gbẹ́ kòtò sílẹ̀ wọ́n tẹ nílé lórí wọ́n ní ká wá sùnlé ẹ eh, irọ́ ló fi pẹ́ bàjẹ́ nǹkan fún wa bá kan fún wa bọ̀ tó fún yín kí wá lókun ẹ̀yin gan lọ gbórin bá mi Káyọ̀dé Fàṣọlá ẹ wo ẹ ká lọ jó sí orin aládùn orin ọmọ mi Tẹ́ni ẹ máa gbọ́ Tẹ́ni the entertainer àbí Tẹ́ni makanaki bẹ́ẹ̀ ni Tẹ́ni Tẹ́ni àpàtà tó pe àkọlé ẹ̀ ní fajin ètò sì ń tẹ̀síwájú à ń bọ̀.